ìbà fọlọ́run mi ọba jíni ọba mi apani ọba mi amọ́ni ọba mi àṣeni agbani ọba mi alani ọba mi akíni akíni amọ́ni afúnni ọba mi agbani lọ́jọ́ gbogbo kábíyèsí àríro àlá alálẹ̀dí ọ̀run ìbà ládéládé ìbà lóyèlóyè ìbà oyúnnú ìbà àṣẹ ìbí ẹjọjú àṣẹ lónìí o àdáṣe ní hùmà ìbà ògbọ́dọ̀ hàn yàn. ẹ káàbọ̀ sórí ètò àtàtà ètò àgbáyún yín ẹ̀ bẹ́ẹ̀ ni Ojúmọ́ Ire ní gbogbo ọjọ́ ìṣẹ́gun bá àti ìjọ ṣe náà rèé lọ́sẹ̀ tó kọjá adágbére gbogbo àtọ́pàdé lọ́sẹ̀ yìí ọba mi èdùà ó sì tún jẹ́ kó ṣeé ṣe fún wa ẹ rí i pé ọba yìí náà ló yẹ ká kí òun yẹ ká yìn òun yẹ kí á yìn lọ́jọ́ gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ ni a kí gbogbo àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam ó pé a kú ti oṣù pọ̀pọ̀ sí oṣù Ramadan àní Ramadan kẹrù bẹ́ẹ̀ ni sharu rahman sharu magifiro Sharul latif ní bẹ́ẹ̀ ni oṣù ìkẹ́ oṣù gẹ̀ oṣù àforíjìn oṣù àánú láti ọ̀dọ̀ ọlọ́run ọba àgbàládùra pé lágbára ọlọ́run ọba ẹ̀mí wo rẹ̀ yín oṣù o ẹ má jẹ́ gbogbo ẹ̀kọ́ tó ṣì mú wa fún ọ pátá ká máa ṣàánú ká máa tọrọ àforíjìn to iná ká fúnwọ́n tó ibo la àfọwà fa àfọwà nì ní gbogbo ìgbà ọlọ́run ọba o bẹ́ẹ̀ ni gbogbo Islam ẹ káàbọ̀ sórí ètò Ojúmọ́ Ire lọ́jọ́ tòní ẹ wo lórí ètò lénìí àgbáyun ètò yìí ni yóò tún dùn yóò ní gbọ́ngbọ́n nítorí pé nǹkan kan tó ṣe kókó tó ṣe pàtàkì tàbá ń sọ̀rọ̀ nípa àdàgbàsókè orílẹ̀-èdè òun là mú wá ó wá tún ní í ṣe pẹ̀lú okòwò hmm, lórí pé <laughs> àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀ọ̀yàn mọ̀ọ̀yàn wọ́n ní iṣẹ́ dé ọmọ aláṣẹ òwòrè ọmọ aláṣẹ òun láti mọ̀ pẹ̀kẹ́lù lórí ètò yìí ètò wa ojúmọ́ re lọ́jọ́ tòní Muhammed Jamiu adédèrè ọmọ adéoyè rèé o yẹ̀rọ ọ̀kẹ́ ọlọ́fàmọ̀jọ alálọ́mí ọmọ abisujoko ẹja káàdì fákàfìkì báyìí lóru ọ̀fà ìjàkan ìjàkan lọ́jà ọlọ́fà ní ọlọ́fàmọ̀jọ oṣojú lá oṣojú kòrónà oko ìbáṣojú ọlọ́fà ìbá làwọn èmi mọ́túndé o ọmọ wọn lu ọdí omu ọmọ wọn lókè ẹ̀ṣọ́ ànímàṣàwọn ọmọ adéoyè ẹ wò ó lórí ètò lẹ́nu èmi nìkan kan mo dá wá torí pé etí kan ò yẹrí ọwọ́ kan ò ṣeé pàtẹ́wọ́ àtẹ̀mí àtolùkù mi èmùlẹ̀mí lórí ètò yìí ẹ̀yin ọ̀yáwálé onáǹbẹ̀lẹ̀ àgbòdò bó ni ọba ń sálámọ̀ sáwọn ará lé. ẹ̀yin ará lé mo kí yín ẹ káàbọ̀ ẹ kú ojúmọ́ re ni àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba nígbà tá a dágbére lọ́sẹ̀ tó kọjá ó wá wù ú ó tún ní ká tún padà wálé ni hmm. a fi sílẹ̀ agbára Olódùà ẹ̀mí ó sì ká ẹ káàbọ̀ sórí ètò Ojúmọ́ Ire ní ọjọ́ ìṣẹ́gun. Hmm, bóòdì ṣé wọn náà ń gbàwẹ̀ tí wọn bá mú un díẹ̀ díẹ̀ àwẹ̀ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ àbí ẹ lọ àwọn ibòmí àwẹ̀ ni ẹ̀kọ́ gbajúmọ̀. ní ọwọ́ àtàwà yìí gbogbo òṣekúṣe ah. ìjẹkújẹ ìmúkúmu lẹ́yìn rẹ̀ náà ń kọ́ kò sí nǹkan kan mọ́. àwọn ẹ̀kọ́ tá a kọ́ àwọn burúkú tá a ah, fi sílẹ̀ èèyàn tún gbọ́dọ̀ tó padà síbẹ̀ mọ́ kéèyàn mọ́ jẹ́ ajá tí ń padà síbi tó pọ̀ ebi rẹ̀ mm, mm, mm, gbogbo àwọn ìwà ẹ̀yin dádì wa nínú àwẹ̀ ẹ̀ ń gbélé àsìkò tó yẹ kẹ́ kúrò bí iṣẹ́ tẹ́ bá ti kúrò ilé lẹ gbà lọ àwọn ọmọ mi wa wọn ń rí yín àwọn ọmọ náà ọ̀rọ̀ àtẹwọn mọ́mí náà ń dára lásìkò wọ́n ń láfaradà wọ́n ń wa táwọn ìbá tún ti parí ẹ bá ti parí iṣẹ́ ẹ máa padà bọ́lé mọ́mí wa náà ẹ má jẹ́ kó nígbà tí dáàdi bá pariwo ṣé mi ò ní jẹun ní kẹtó hmm. gbóúnjẹ ẹ mọ̀ pé nínú àwẹ̀ àsìkò lẹ́ ń dáná sàárì hmm. àsìkò lẹ́ ń dáná tunu fún wọn bẹ́ẹ̀ náà ni kẹ̀ṣẹ̀ máa ṣe hmm. dáàdi wa mọ́mí wa àsìkò yìí ẹni pé àwọn ọmọ wa lọ sí ilé ké àwọn à ń kírun nígbà déédéé táwọn ìbá tún parí ẹ máa ṣe lọ bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ ṣẹ̀ àwọn tó ṣẹ̀ wá à ń dáríjì wọ́n lásìkò yìí mo lẹ́rìí kan ó ní à ah, ó lóun fẹ́ pe ẹnìkan ó lóun ti ṣẹun ti pẹ́ ó dẹ̀ tọrọ àforíjì ó lóun foríjì ní ṣùgbọ́n àwẹ̀ ti dé báyìí ó lóun fẹ́ dáríjì ìgbà wo la lè dáríjì wọ́n ní a ní bàbá tó fẹ́ dáríjì wá bí a ṣe ń dáríjì àwọn tí wọ́n ṣẹ̀ wá ká máa ṣàforíjì dáadáa bá a ṣe dáríjì àwọn èèyàn ní ìsìn ẹ̀ka dájọ́ à ń ṣàánú à ń ṣètọrẹ àánú à ń fáwọn aláìní ní nǹkan hmm. nínú àwẹ̀ táwẹ̀ bá tún parí ẹ má jẹ́ ká dijú sí àwọn tí ò tó aládùúgbò. ẹ wo Ramadan counselor ẹ kú ẹ kú látàárọ̀ ẹ jẹ́ àlọ́ bí kùnkùndùn ètò lọ́jọ́ tèmi ẹ̀yàn wánulé gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò yìí ètò Ojúmọ́ Ire mọ̀ pé ẹ bá ti rí Ọ̀túnba Adéoyè àti Ọ̀yáwálé Ọlálékan Olúọmọ ẹ mọ̀ pé ohun kankan tó ní í ṣe pẹ̀lú ìdàgbàsókè àti ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà náà làjọ máa sọ lọ́jọ́ tòní ibo gan là ń lọ mo pòwe kan táwọn bàbá mi mọnimọni àwọn bàbá mi mọ̀ọ̀yàn mọ̀ọ̀yàn tán máa ń palẹ̀ kan wọ́n ní iṣẹ́ dé ọmọ aláṣejẹ òwò rèé ọmọ aláṣelà ẹ mọ̀ pé ọ̀rọ̀ ńlá gbòógì méjì ní bẹ́ẹ̀nú ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ wọ́n ní iṣẹ́ ọmọ aláṣejẹ ni ẹ̀yìn béèyàn bá ń ṣiṣẹ́ fún yàn àti jẹ ni àti mu ṣùgbọ́n béèyàn bá ń ṣòwò wọ́n ní àtìlà ni àṣelà ń lò wọ́n ẹwà àtìgbà táwọn bàbá mi tí wọ́n ti gbé òwe yìí kalẹ̀ òun náà la mú wọnú ètò lénìí tá a fi ń wò ó ọ̀rọ̀ òwe kíkà ẹ̀kọ́ kíkọ́ àti iṣẹ́ ṣíṣe ríríṣẹ́ ní ìgboro àti nípa okòwò lórílẹ̀‐èdè nàìjíríà entrepreneurship ẹ̀yìn ààrẹ orílẹ̀‐èdè nàìjíríà láti ìgbọ́nu ẹni tó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ wọ́n sọ nílé ìwé ifáfitì nnamdi azikiwe ẹ̀yìn bẹ́ẹ̀ ni nígbà tí wọ́n ń ṣe ìkẹ́kọ̀ọ́ ayẹyẹ wọ́n ní hmm, gbẹ̀yàn ní ó kẹ́kọ̀ọ́ gboyè lórílẹ̀‐èdè nàìjíríà mo ní university degree mo ní higher national diploma mo ní national certificate of education NCE àbí àwọn ìwé ẹ̀rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà béèyàn ní masters àbò ní ó jẹ́ doctor of philosophy phd holder wọ́n ní kì í ṣe ohun tó jẹ́ yardstick bí a ṣe ilé ìbò ó pé dandanlá iṣẹ́ ti ń dúró dì ọ́ wọ́n ní rárá bẹ́ẹ̀ kọ́ o wọ́n ní nǹkan kan tí máa ń ṣe ìpèní tí máa ń gbé ọkàn wa tí máa ń gbé ń de láti kojú ìpèníjà tó wà nínú ayé ńlá fi ń kẹ́kọ̀ọ́ bó ló ṣe rí lórí ètò lénìí àjọfẹ́ ẹ̀kọ́ ẹ̀kẹ́ lò ó àwọn ẹ̀kọ́ tá nǹkan lè wé gan ẹ̀yin bí ọmọ kan ni ó ní olùkọ́ ńgbà táwọn wà nílé ìwé ó ní two x minus two y is equals to kíní kan find x ó ní ṣèbí x náà rí inú rẹ̀ yìí ṣé gbogbo àwọn kíní yìí ṣé gbogbo ẹ̀ tó parapọ̀ tó mówó wá sórí tábìlì gbogbo ẹ̀ lájọmọ̀ pẹ̀lú tọ́kẹ́lù lórí ètò yìí ètò wa Ojúmọ́ lọ́jọ́ tìní Ọ̀yáwálé Ọlálékan nínú ìwòye sí tiẹ̀ bàbá wò ó pé èèyàn ní ìwé ẹ̀rí ká fàtà ní gbogbo àgbà ńlá yẹ sí ó di dandan pé ẹni ó fi yẹn ṣiṣẹ́ lábẹ́ ìjọba. ọ̀rọ̀ tá a mú kalẹ̀ hmm. ọ̀rọ̀ tó lágbára ni hmm. ìdí ni pé ó jẹ́ ọ̀rọ̀ tó kan gbogbo wa pátá hmm. inú mi dùn nígbà tí a bá ń sọ nípa ìwé ó pọ́n oríṣiríṣi a lè sọ pé ìwé ò dáa o dandan ìwé torí báyé bá ṣe ń yí náà ló yẹ ká máa báyé yí ìdí ni àti túmọ̀ ni pé ẹ̀kọ́ ọ̀wé tá a pè ní ìwé oníkíláàsì ẹ̀yà àwọn olóyìnbá pè ní formal education ó ti di ohun tó ti káàkiri gbogbo ilé ayé a gbọ́dọ̀ sọ pé a ò kàwé ṣùgbọ́n ṣé ìwé kíkà pé mo lọ gba certificate ṣóun wá ni pé tí mo bá ti gba certificate o ayé mi ti dáa tó bá jẹ́ bẹ́ẹ̀ ni a jẹ́ pé kò ní sẹ́ni tó ń wáṣẹ́ káàkiri ọ̀rọ̀ yìí wá pín ó pín yẹlẹyẹlẹ ó pín síbi ó pín sọ̀hún lórílẹ̀‐èdè nàìjíríà a kọ́kọ́ fibi káfibi káfibi pẹlẹbẹ káfi bọ́ọ̀lù jẹ́ pé irú ìwé wo là ń kà kí ni àwọn ohun tí à ń kọ́ nílé ìwé wa hmm. lórílẹ̀‐èdè nàìjíríà hmm. àti pé ṣé kò ń ṣe pé mo kàn lọ kàwé kọ́ lè bá a rí pé èmi náà ti kàwé. bẹ́ẹ̀ mi náà ti graduate. mo ti graduate ó tiẹ̀ ti wá di nǹkan tó yẹ pé a ti fi ṣe bíi pé eh, eh, nǹkan olóyìnbó pè ní competition Hmm. nídìílé ẹlẹ́yìí kàwé ẹlẹ́yìí náà dandan ó gbọ́dọ̀ kàwé tí bá ti lọ yunifásitì báyìí hmm. kò tí ì da ọmọwé kan sọ ó ní ní orílẹ̀-èdè nàìjíríà hmm. a ti ń gbé bíi pé à ń ṣe bíi nǹkan tó lóyìnbó pè ní linear tó lọ tààrà tó bá ti bí ọmọ primary school tó bá ti parí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó lọ secondary eléyìí tó kù ni pé kó lọ sí yunifásitì tó bá ti wá pa yunifásitì kó sì ríṣẹ́ ṣùgbọ́n ṣé wàá rí bẹ́ẹ̀. kò rí bẹ́ẹ̀ o torí pé níjọ̀hún àná lọ́dọ̀ àwọn gbà táwọn bàbá wa ń lọ iléèwé ẹ mọ̀ ìjà gbàgbé pé iye èèyàn tó wà lórílẹ̀‐èdè yìí kò pọ̀ tó bá a ṣe wà lónìí ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn iṣẹ́ máa dúró dè wọ́n àti pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé iṣẹ́ tó ń bẹ lórílẹ̀‐èdè yìí gbà wọn ẹ pé nísìnyí wọn ti kó gbálé wọn ti lọ arákùnrin tó kọ ìwé kan tá à ń pè ní rich dad poor dad ẹyin ó ní rich dad ohun tó máa ń kọ ọmọ rẹ̀ ni pé kọ́mọ ẹ̀ káwé kó kàrà gba kó sàti ẹ̀ fi lè tèbó kó fi lè báwọn èèyàn sọ̀rọ̀ ó pé kó sì dá ilé iṣẹ́ ńlá lẹ̀ ṣùgbọ́n poor dad professor ni ọ̀jọ̀gbọ́n ni ohun tó máa ń kọ́ ọmọ rẹ̀ ni pé kọ́mọ rẹ̀ kó lọ iléèwé kó kàwé gan kó wá ṣiṣẹ́ ní ilé iṣẹ́ ńlá ohun kí nìtúnyẹn túmọ̀ sí iléeṣẹ́ tí ọmọ tí ó kàwé pọ̀ ọmọ rich dad tó dálẹ̀ ń lọ ọmọ tó gba phd ibẹ̀ ni ó ti lọ ṣiṣẹ́ ẹni tí ò wá tó núwèé tí ó kàwé tó gan ni ó wà mọ̀ dá káàkiri. ọ̀rọ̀ tí o sọ nínú ìwé yìí hmm. ìyẹn gangan la lè sọ pé bó ṣe ń ṣẹlẹ̀ gan-an hmm. nísìn ní hmm. orílẹ̀-èdè nàìjíríà ṣùgbọ́n èmi gbàgbọ́ pé kò kí ń ṣe orílẹ̀-èdè nàìjíríà nìkan ṣùgbọ́n ọ̀nà tí àwọn ń gbà ṣe titi wa lórílẹ̀‐èdè mm. nàìjíríà yìí mm. ló jẹ́ kó dàbí pé àwọn tó ń wáṣẹ́ pọ̀ mm. ní ọdọọdún ni àwọn ọmọ ń ka ìwé jáde ní secondary school ní ọdún tá a wà yìí eh, àjọ jamb tó wà ní àwọn ló ṣe kò kárí àwọn ọmọ tó fi máa lọ sí iléèwé gíga wọ́n sọ pé one million eight hundred thousand one point eight ni àwọn ọmọ tó kọ jamb Ah, yàtọ̀ sí pé àwọn kan. Ah, gbogbo iléèwé orílẹ̀-èdè nàìjíríà sì rí mélòó ló fẹ́ gbà káṣí ẹ̀ wá gbà tó dáa gbogbo wọn yìí ló pàṣì ni ọgbà. gbogbo wọn là ń retí pé kí n graduate lẹ́ẹ̀kan náà náà lẹ́yìn ọdún mẹ́rin àbọ̀dún márùn-ún. hundred level fẹ́ sí ẹ lórí ọdún kejì kẹta kẹrin karùn-ún òun hmm. á jáde hmm. tó bá jáde ọ̀pọ̀lọpọ̀ wọn lọ ṣàgùnbánirọ̀. bàbá fi òdiwọ̀n jáàmù ìwò. iṣẹ́ wo mélòó bàbá kò di wọn jáàmù yìí wò báyìí pé ó dáa kí àwọn ọmọ tí ó ṣe jáàmù yìí kí gbogbo wọn wọlé iléèwé báyìí kí wọ́n ṣe kọ́ọ̀sì ọlọ́dún mẹ́rin gbogbo wọn èèyàn one point eight million yóò mọ ní ó wọ labour market yóò mọ wáṣẹ ṣẹṣẹ eighteen thousand gan wà ní nàìjíríà one eighteen thousand job. ní inú oṣù tá a wà yìí hmm. ní àsìkò yìí hmm. uh, custom service hmm. wọn náà fẹ́ gba uh, three thousand five hundred síbẹ̀ nígbà wọ́n ṣí eh, eh, internet portal wọn táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ni máa apply apply hmm. ní ọjọ́ tí wọ́n ṣe kó tó pé forty eight hours hmm. àwọn bíi hundred thousand ti apply eh. a lè fẹ́ gba three thousand six hundred gbogbo àwọn tó apply yìí ni wọ́n kójú òṣùwọ̀n ni hmm. wọ́n ní certificate o tá a bá wá wò ẹ wà ní pé kò ṣiṣẹ́ èmi rò pé ká fojú wò pé kí ló dé tí ò ṣiṣẹ́ kí ló dé táwọn èèyàn tiẹ̀ ń wá sí ọ̀nà owó gan la fi dìtẹ́ sí ní ọ̀dọ̀ tèmi àti ní àwọn ìlú òkèrè tó jẹ́ pé àwọn ń wò ó wọ́n sì máa gbé ìgbésẹ̀ láti rí dájú pé ẹ̀kọ́ wọn kì í kàn ṣe fún pé asálọ̀ lè wé sá bẹ́ẹ̀ ni tó jẹ́ pé pass and let, me, let my people go ń lọ́pọ̀lọpọ̀ ṣe ẹ̀yìn káwọ́ bírò orílẹ̀-èdè China bọ́ọ̀ bá kàwé ìwọ̀nba tó bá kà ọ̀rẹ́ lomi oúnjẹ ní ń ta ló fi mọ́ rí chinese schools yìí káàkiri tí wọ́n mọ̀ ta oúnjẹ kódà lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ti ngbà tí bàbá tó bí mi lọ́mọ ò tí ì bí wa gan chinese restaurant golden dragon ni bàbá ti lọ ṣiṣẹ́ àwọn chinese wọ́n lé àtọmọ́ melinda yangi gbogbo kọ àwọn ìbò mo sì rántí tí àwọn máa ń sọ fún wa ń gbà wọn ṣùgbọ́n tí mo fẹ́ fàyọ ń bẹ̀ ni pé ṣé o rò pé ìwé tá à ń lọ kà gan ohun tó yẹ kó gbé tó prepare wa fún òní pé bóò gangan láṣẹ dáṣẹlẹ̀ torí pé a ti ní ọgbọ́n alóye wọ́n kọ́ wa ní bó o lò ṣe lè yáwó bó o lè ṣe lọ sọ owó òun di méjì ẹlòmíín ṣàkántìn àti single column àti double column cashew pẹ̀tí kékeré kan ó ṣe fifo ó ṣe livo cost accounting ṣé gbogbo àwọn ìgbésẹ̀ ọ̀hún ṣé o rò pé ló yẹ ká máa fi eh, gbé ìgbésẹ̀ àtidáṣẹ́ lẹ̀. Eh, ìwé tá à ń kà lórílẹ̀‐èdè nàìjíríà hmm. tí èmi rí tó fi fà wàhálà eh. sí wà lọ́rùn pé àwọn ọmọ wa ṣe tètè bá fò ìwọ ni tíọ́rì hmm. tíọ́rì Hmm. theory Lanka. ń theoretical education ló ń fún wa. ẹni tó ṣe business administration tí yóò mọ̀ wá ṣe kiri. Ah, ẹni tó ṣe business administration yóò jáde yóò mọ̀ wá ṣe kiri. Hmm. business administration ló ṣe o. ló ṣe tó ti mọ bó o náà ṣe é ṣe okòwò. ó dà eléyìí ó pa wá lẹ́rìn professor tó kàwé hmm. tó jẹ́ professor of mechanical engineering. ó tó kà láti báwo ló ṣe professor of mechanical engineering nígbà tó wọ yunifásitì tó bá fẹ́ sọ fún ní nǹkan tó ń pè ní machine wọ́n lè fi x dá dúró tó bá fẹ́ ṣe ẹ̀rọ tó ń yí ó lè jẹ́ y nígbà tó bá ka x àti y títí títí tí tó fi di professor nígbà tó bá dá di professor. bóyá bóyá ẹ̀ka abẹ́ méjì lórí late machine rèé tó ìparí bsc. mechanical engineering nígbà tó bá jí láàárọ̀ ọjọ́ kan tí mọ́tò ẹ̀ tó bá fi. yóò ṣe máa wá mechanic kiri. mọ́tò bá ṣe títí títí títí tí ò ṣiṣẹ́ hmm. ọmọ tí ò kàwé rárá Mm. tó ti fi ọdún mẹ́rin márùn kọ́ṣẹ́ mẹkáníìkì yóò débẹ̀ tó máa ti ṣe báyìí ó ti mọ ohun tó ṣe mọ́tò ṣùgbọ́n professor of mechanical engineering s àti y ló fi gbé ọdún mẹ́wàá. n bò jẹ́ pé theory làwọn kọ́ ń léwé ẹ wo ẹyẹ wa nínú ilé hmm. lórí ètò lẹ́nìí àbá lọ́ọ̀dọ̀ ìjọba rárá torí pé àwa gangan fúnra wa a ní àwọn tí a lè ṣe láti rí dájú pé ọ̀rọ̀ ìṣẹ́ òun òṣì tó wà lórílẹ̀ yìí ó dínkù lóòótọ́ àbádé bíi ọ̀yọ́ ọ̀dọ́ba láti ran ẹni tó bá fẹ́ dáṣẹ́ lẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n Ojúmọ́ Ire yóò mọ̀ tẹ̀síwájú ẹ̀jẹ̀ àdókè lọ́hùn mo kí yín o ẹ kú